fún Yétúndé ọba ńlá ta ni Yétúndé ọba ńlá gangan gan. wọn ò bí Yétúndé ọba ńlá sínú ìgbàgbọ́ o as a matter of fact mo lọ lé kéwù mo tó graduate pẹ̀lú ẹ̀. tó ti máa ní kẹ kẹ sálámọ ní ìsìn ẹ ẹ lè sálámọ. a ṣe a máa rántí díẹ̀ díẹ̀ díẹ̀. Oh, ẹ try ẹ try <laughs> ẹ try. Ah, ah ẹ try asalaamu aleykum ẹni tó lè sàlámù ẹni tó sàlámù aleykum ní ẹ so ìgbà tó di ninety nine ni mo change sí Christianity and bí mo ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn because mo rí ni kò ń ṣe pé wọ́n pè mí wọ́n bóyá mo rí mo rí mi mo rí báyìí pé even working pay tó change padà mo ṣáà rí i pé máìkì wà lọ́wọ́ mi dẹ̀nà dẹ̀ gbé bíbélì lé mi lọ́wọ́ mi ò lè ró àlá yẹn fún bàbá tó bí mi lọ́mọ torí aláàjì ni hmm. so mo wá lọ bá ìyá mi torí christian mo wá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ah, ó wá mú mi lọ sí church ìgbà yẹn ó máa ń lọ sí sẹ̀lẹ̀ so mo yẹn sọ ni ah, ọmọ yìí máa kọrin ni o kò sí nǹkan tí ò bá ṣe láyé kó máa kọrin hmm. èmi náà sá sá sá fún un sá títí títí gbà tó yá gbà tó lọ́run sọ pé òun ṣe tán mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó dẹ̀ di pé mo ṣe tí bá ṣe pé tí bá ti kọ́ àwọn èèyàn máa wá bá mi ó ṣe nǹkan tó fi dípò di ńlá mọ́ mi ní ọwọ́ kò ń ṣe nǹkan tí mo lérò sọ pé bóyá mo fẹ́ ṣe báyìí ọlọ́run kàn fẹ́ bẹ́ẹ̀ ni ó dẹ̀ gbà fún mi. àtàbàtúbú elédùnmarè àríró àlá ọba tó pọ̀ ní ipá àti agbára kábíyèsí ọlọ́run tó ní gbogbo agbára ní ìkáwọ́ ó ní tí òkúta ilẹ̀ tó bá lóun ò yin òun mọ́ wọ́n á gbé yẹ̀pẹ̀ wọ́n á gbé dìde pé ìwà àtìta ni ó yá dìde bẹ̀rẹ̀ sí ní yìn mí lógo ẹ sọ fún mi irú àlá wo lẹ lá gangan gan báwo lẹ ṣe lá àlá yẹn báwo ṣe lẹ ṣe wà lẹ ṣe ní personal convention wípé èmi gan ti wá rẹ́dì mo ti ṣetán. ọwọ́ yẹn gùn because èmi ò nífẹ̀ẹ́ christian nígbà tèmi jẹ́ muslim gan mo máa ń pè kiriyó ni máa ń pè wọ́n so ìgbà tèmi wá rí ọwọ́ yẹn gùn mi ò ríru ọwọ́ yẹn rí ilé ayé mi láti ọdún tí mo ti délé ayé bó dẹ̀ ṣe gùn yẹn ó ṣe gbé máìkì yẹn lé mi lọ́wọ́ ó wá gbé báíbù ó gbé fún mi mo wá ní báíbù kí ló jẹ́ tí ò jẹ́ kúránì tó jẹ́ báíbù ló wá gbé fún mi ṣùgbọ́n mi gbọ́dọ̀ rọ́ àlá yẹn bí mi gbọ́dọ̀ sọ fún bàbá mi ní pé àní báíbù mú rí lójú àlá ó máa ní kó lọ tún oorun yẹn sùn kó rí kúránì mi mo ìyá mi ò gbé pẹ̀lú wa ń gbà yẹn mo wá lọ bá báyìí báyìí báyìí òun ló wá lọ ṣe mọ̀ pé àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń túmọ̀ àlá fún yàn ni ní ọmọ yìí ṣe olúwa ló máa ṣe o kò dẹ̀ sí nǹkan tó lè ṣe sí hmm. ìyá mi ni ó máa le díẹ̀ kò yẹ tó bá yá ọlọ́run ó máa ṣe nǹkan tó máa ṣe. báwo lẹ ṣe wáá tú ọ̀rọ̀ yìí báwo lẹ ṣe sọ fún dáàdì. kò gbà lálàkọ̀kọ̀ o. báwo lẹ ṣe sọ fún wọn gan ẹgbẹ́ bẹ ẹ fún wa ní píkítọ̀ yẹn mo sọ fún wọn ni pé mo máa lọ sí chọ́ọ̀chì. mo ẹ dúró náà wa ní píkítọ̀ yẹn mo fẹ́ kẹ́ gbé wa wọnú múvì yẹn ó yẹ kó ló dalẹ́ tàlàjì jẹun tán sálámà lẹ́kùn aláàjì wọ́n ní ah, sálámà lẹ́kùn ẹ bó o ní ẹ ẹ Dadi, ẹ mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan ṣe mọ̀ pé mo ti ẹ̀yin náà yẹ pé tí wọnú múfì yẹn bẹ́ẹ̀ yẹn ẹ̀hẹ́ tí wọnú múfì yẹn ẹ̀hẹ́ ẹ̀ mo mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní lọ ṣọ́ọ̀ṣì àbí báwo lè ṣe gbé múfì yẹn kalẹ̀ fàlàjì. ọlọ́run tó bá jẹ́ pé òun lọ́rùn ẹ̀ṣẹ́ ó máa tì í lẹ́yìn so bó bá ṣe máa ṣe gan á yà wọ́ gan lẹ́nu torí ìgbà tí mo sọ bàbá mi ni pé kò ní. àní báwo lẹ ṣe gbé múbi yẹn lẹ̀. mo sọ fún wọn náà ni pé mo fẹ́ máa lọ sí ah, ṣọ́ọ̀ṣì o àní. kí n áàtì. ẹ ẹ ṣé bẹ ṣe gbélé fún wọn ṣé ah. lálẹ́ ni àbí láàárọ̀ àbí lọ́sàn àbí wọn ṣe jẹun tán. ìrántí uh, táìmù tí mo sọ fún wọn náà. èmi á fún yín lẹ̀ṣẹ̀ lórí tẹ́yìn lórí lórí tv o ẹ sọ ẹ gbé gbogbo àwọn aráalé wọnú múùbì yẹn bó ṣe ṣẹlẹ̀. dádì mi o Ah, lọ gbogbo tí wọn ti yé lọ <laughs> ó yá mo gbọ́ yín láti mi o àgbà bẹ́ẹ̀. mo fẹ́ máa lọ sí chọ́ọ̀chì o àwọn kìrìsìtẹ́nì o wọ́n ní àwòsùbìláì hmm. mo ní nǹkan tí mo rí ni àlá ni mo rí pé mo dẹ̀ rí pé kò gbà pé ẹ jẹ́ ká sọ tòótọ́ bẹ̀ bàbá mi ò gbà ṣùgbọ́n ọlọ́run tó bá ṣe nǹkan tó bá ti rí pé o fẹ́ ṣe é ipò fẹ́ òun tiraka láti ṣe hmm. ó máa back because kò wá kò pẹ́ náà tí mo di kìrìsìtẹ́nì bàbá mi jáde láyé hmm. so and ọlọ́run mọ bó ṣe ṣe so kò pẹ́ rárá so gbogbo kìrìsìtẹ́nì mi gan tí mo dì í sìn gan bàbá mi ò rí hmm. kò rí rárá rárá kò rí kò rí mi kò rí nǹkan tí mo dà. church àkọ́kọ́ wo lẹ kọ́kọ́ lọ. Ah, chọ́ọ̀chì a máa ń pe ìjọ yẹn ní the cross gospel mission ìjọ Ebenezer Obey ni hmm. ibẹ̀ ni mo ti jáde ibẹ̀ ni first church ti máa kọ́kọ́ lọ. ibẹ̀ ni mo ti ibẹ̀ ni mo ibẹ̀ ni first church ti máa kọ́kọ́ lọ ibẹ̀ náà dẹ̀ ni wọ́n ti wá fẹ́ mi jáde. wọ́n ti marry in out. ibẹ̀ náà ti wá marry me out. wow wow ibẹ̀ lẹ ti pàdé brother. no a pàdé lọ́tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ibẹ̀ ló ti wá fẹ́ mi jáde. à ah, ìyẹn àti bọ̀dá ẹ̀ ń bọ̀ lórí ètò bàbá ètò èyí ń mi ọjọ́ rẹ̀ náà ẹ sọ fún mi nígbà tẹ dé nígbà tẹ dé church that faithful day báwo ni wọ́n ṣe tẹ́wọ́ gbà yín kẹ́ ẹ tó wá sọ fún àwọn aráalé mo ti pọ́ọ̀sì